gbọ́dọ̀ máa wára yín kiri kẹ́lẹ́ bá jèrè ọlọ́run àmọ́ wí ní ẹsẹ̀ àmọ́ wí ní ẹsẹ̀ àmọ́ wọ́n ní ẹsẹ̀ mọ̀lẹ́ Islam ọ̀bí ànábì bẹ́ẹ̀ kiri jẹ́ Islam gangan Islam gangan ànábì ní tíìbùl kalam wà ìtì àmú tọ́ a ànábì ló sọ bẹ́ẹ̀ ẹ̀ yòówó rẹ mọ́ ni kí ló dé yòówó rẹ bó o lọ́yọ̀ máa rí. wà á mílò sọ́ọ̀lì ha ti ìsáyájí àlùyàwó mọ̀ rahamanu wòdà. bọ́ọ̀lì ni wọ́n máa wọ́n mọ̀ ní ìmọ̀ kí ni jẹ́ ìnígbàgbọ́ gan mùsùlùmí min lisanihi wa yadihi wa ayyul imani abdan faqala rasul ẹ̀kọ́ faqala rasul khuluqun hasan. ẹ jọ ṣe mo lè tu kí ni jẹ́ islam gángan ká ẹ má sọ bá a ma sọ pé kéde ti bọ́ sọ̀rọ̀ pé kọ́ mọ̀ sí bí wèrè lójú agbo. kèdè ti sọ mo sì gbọ́ mbẹ́ pé irú bí kéèyàn ti ṣe bí wèrè ọ ti ń ṣe bí wèrè báwọn náà sì ní pé ọ ní wèrè ọlọ́run má jẹ́ ọ sí èrè wèrè ní máa sọ̀rọ̀ tí ti bá ta mu ọ di mọ̀jì náà má sọ bẹ́ẹ̀ má dákun ọlọ́run níjọ́ di wèrè gbọ́wọ́ àti ó dùn kódà bá ọmọ nǹkan yóò kó lára rẹ nísìn ọlọ́run àrẹ́sì ẹ̀ tọ́ nọ́mà tọ́rọ̀ nọ́mà. lọ́sí yóò bá ẹ̀rọ mi sí lọ́lẹ́ ni. ìmọ̀ lórí iná àmàlù rẹ̀. bàbá àgbà ìsìlámù tá a pariwo ìsìlámù tá kí ni jẹ́ ìsìlámù gan. tí ibùdókàlà olùkọ́ rẹ̀ nù èyí ó dáa kí ló dé ń dáa máa wí láàmú sọ́kòtò kákẹ́lẹ́kẹ́lẹ́. ẹ̀ ẹ́ nà ah, ní kọ́rọ̀ ẹnu èèyàn ó dáa kéèyàn ní ìjọ tó tó bẹ́ẹ̀ kó sọ ọ̀rọ̀ tó wà nẹ́gẹ́tífù sí ẹ wò dáadáa kì í ṣe mùsùlùmí ni èmi ni mú bẹ èmi ni ọ̀rọ̀ ẹnu rẹ ò dáanu bí ti promote Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú bá gbá mú ni kó mójútó èyí tá a náà ń lọ́wọ́ ẹ̀ à ń gbé Islam dárúkẹ ni bẹ́ẹ̀ bá dárú ọjọ́ ilẹ̀ ti wá sí ẹlòmíràn lọ́wọ́ ẹlòmíràn mutí lọ́wọ́ káwọn ọmọge tẹ rí bẹ̀rù mí ilé àlè ní oṣù àmọ́ lè ó arrest yẹ nítorí bá gbóná lẹ̀ ní oṣù ọ̀dọ̀ màlìjẹ́ náà. èkejì wà ètí àmútọ́ à wọ́n ti jẹ́ Islam ní ká lè máa fún yàn ló gbogbo ìjà níláárí tí ẹni kí palliative fún wa tẹ́ ẹ̀ tó pè tẹ́ ẹ kọ́ ogun tálíkà sílé gbogbo ní tẹ̀ ń wò ó sá ẹ̀ dàbí ọ̀tẹ̀ dàrá àmú. ọmọ wa bàbá tètè parun kò sọmọ mọ́. bàtà ní nàìjíríà bàjẹ́ tó yìí wọ́n dákọ̀ tírílíọ̀n ẹlòmíì ní etí tírílíọ̀n ẹlòmíì ní two hundred and fifty thousand billion ẹlòmíì ní two twenty eight million twenty eight billion dollars lápò tí ẹnìkan ẹ ṣe mùsùlùmí ẹ wá sìnkú èèyàn mọ́ owó lẹ̀ sí sílé ẹ ń sin owó sínú ilé. táǹkì yìí tó wà lórí òkè kò dá mi rí owó lẹ̀ kó sí tó kún bá mentality craziness wéèrè wéèrè láì wéèrè tààrà àṣìṣe Islam ní ká fún yẹn lóúnjẹ ẹ dẹ́kun tó bá ti di ọdún tí pẹ̀lú náà ẹ tí o bá ń darí ẹni stand níbí ẹ tí o máa pín oúnjẹ ẹ tí o máa pín nǹkan mímu tara yàtọ̀ sí tájú tá máa ń jẹ ẹ tí o pín snacks fún wa pé mo fẹ́ dá sí tọ̀ náà ọ̀run fi na ṣéwù èyí ṣe máa ṣe mòlúù nìkan kó máa fi jìnnà jù kí ló dé tí jẹ̀ máa ń péjọ lásán ọ̀ lágbára àti bọ́ọ̀yà márùn ọ̀ sì ní láárí ọ̀fẹ́ ṣe ni ọ̀nà àpò ọ̀fẹ́ tọrọ jẹ́ káyà yìí ṣẹ̀gbọ́ Ramadan lóde yìí dojúmọ́ náà fún yẹn ló ń jẹ níyà yìí. ẹ̀ka kó ráìsì wa dání èèyàn fifty ṣé òun tí fi rìn lọ́wọ́ ni ìsìláàmù nu kí wọ́n ní jẹ́ ìnígbàgbọ́ àsọ́bùrù àsàmáhà kéèyàn lè ní sùúrù ànábì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run tó jẹ́ máa lo ọ̀rọ̀ ànábì ni pé ọjọ́ bí ànábì là ń ṣe. ìlà àbẹ̀sárì kàhán àbẹ̀sárì kàkọ́ ملوك الأرض شيمتها سماحة jẹ̀mọ́ ẹni náà. Naam. Àṣé kàlẹ́ kàlẹ́ fún yàn ló ń jẹ àtikọ́jọ́ èyí o. Káwá lè ní sùúrù ẹ̀gbọ́ asọ́bùrù lillahi asọ́bùrù ma'allahi asọ́bùrù fillahi asọ́bùrù billahi. Allah. tún wọ̀ ọ̀tọ̀ ṣe tẹ̀sùbà àtọ̀ wùsùl àbí kó tún ní sùúrù torí ṣe sí ọlọ́run ọba ìmọ̀ yàtọ̀ nígbà míì ọmọbìnrin àrùn kébù tẹ̀sùbà mi wà ó tún fẹ́ẹ́ fi sí ọlọ́bi sí ọ̀hún àbí mọ́tò yóò kà sí òkè àwọn tí ń lo oko ní òyò níbi tí ọmọ gbẹ̀yìn wà bẹ́ẹ̀ àmọ́ wíwá dé wọ́n ní mọ́tò pàrẹ́ mo ní mọ́tò pàrẹ́ mo bu ẹkùn rìn yọ lọ́wọ́ ọmọ kúbọ̀ ti sè àwọn tí ń pààyàn ká ọ̀pọ̀ bọ́kọ̀ wọn jẹ́ Allahu Akbar. ìlà àbòsọ̀rí tààrà. ìyẹn ti gbọ́kọ̀ rẹ̀ wá sí ti gbé e délé wá padà. àbòsọ̀rí tààrà ó máa. ẹ̀jẹ̀ wọn bí tẹ̀sí tẹ̀sùbá ẹ lọ ní sùúrù nínú ọlọ́ọ̀tẹ́lẹ̀ wa tọ́lọ̀ wò ní fẹ́rẹ́ yẹn kó mọ̀ kú jẹ. gbogbo ọdún tó lọ lọ sọdún tó lọ bó lè ti kàn tẹ̀mí. wọ́n ti ní wọ́n gbàgà fún mi àmọ́ wọ́n ti ní kí wọ́n gbàgà fún mi mo ní mo lè gùn torí ní wọ́n yẹ̀ sí lè gùn là wọ́rọ̀. adábùrù akitari na kọ́ọ̀lù wàhálà. adábùrù mo ní mo lè gùn wọ́n ní ẹ̀yìn mo ní mo lè gùn sẹ́ẹ̀. àmọ́ nígbà náà tó bàbá mi fìrà lọ́wọ́ bí mo ṣe wà nù rẹ tó tí ìbáṣẹ tó mọ̀nà dáadáa tọ́lọ̀ bá ń jẹ ẹni tó fẹ́ràn níyàbá ẹ̀ yusuf ẹ dàrú wọn lọ́wọ́. adáàbò nígbà náà àwọn àwọn tí a fẹ́ fi ó sí yẹ̀yẹ́ wọ́n rẹ̀ nìrin ọlọ́run máa jẹ́ kí wọ́n rí wòlíì rẹ̀ díẹ̀díẹ̀ pé ọ̀ lè dàbí èmi ọlọ́run jẹ́ wọ́n rí hàn bí mo kọ́ mọ̀rún oko. kílẹ̀ tẹ́lẹ̀ mi ni. adáàbò ẹ sọ wòlíì ńlá náà ẹ sàrẹ́bí ọlọ́run náà tí ò kó sínú àdẹ́wò nínú ọlọ́run.

àsìkò tí ń mú àrùn lọ́wọ́ lọ́mọ rẹ kù àsọ́bùrù fi lẹ̀. àtàrò náà yóò kọ́ bí hàlì wáhìdì. wọ́n fi bẹ́ẹ̀ nu ọlọ́run òun ní wọn ò sì níyàwó. oní ọmọ dáadáa tó ní kú nínú ọlọ́run nìyẹn gbogbo tó bá wà nínú ọlọ́run àfikọ́rí tó gbóná àti tó tutù. láàbù dàmí. ẹ̀yin ọlọ́sàn-án ní náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀lónìí. bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé akátó tẹ̀ ń ẹ má rò pé ẹ ní ní sùúrù pẹ̀lú ọlọ́run èyí wọnú rẹ tẹ́kọ́ má kàn nípò. lábúdà mi ò farahi wà mí ní àhàzáni. ẹ wúlò ọlọ́run tí ọ̀rọ̀ ọmọ bí ni. ó sì wòlíì àìrọ́mọ bí òní kó kú nínú ọlọ́run nítorí àwọn èdè kan ló fi kàn án èmi ò wá nítorí lójú agbo tó wà nínú ọlọ́run tó ṣe tẹ̀sùbá tó fàṣẹ tó ṣe wùsùl tí ò wá sí tó wùsùl tí ò sí inú ẹni tọ́lọ̀ ń dẹ́wò. àdárò láyàbòtọ́ bí hàlẹ́ wáhìdì. jama jama gbọ́ wá sí mi lóru òní kí n tuntun báyìí kílẹ̀ ayé ò lè dúró lójú kan kò ní kò ní perfect kíní kò sì ní kò eh, stability ò sí fáyé kò sí fún ìgbà. làbúdà ń fara hẹ́ẹ́ bọ́sílẹ̀ wò fa tẹ̀síbà àti wọ́n níjọ́ dùnú. wà mí ní àhàzáni. wọ́n sì níjọ́ tí ìbànújẹ́ ó kàn. wọ́n tó bá kan ìbànújẹ́ nínú ọlọ́run mọ́ rìvásì o. kíf. alẹ́ ní bàbí ìkọ̀lí la. ẹnu ọ̀nà náà tó wọn takú síbẹ̀ takú síbẹ̀ yóò máa bù ọ́ jẹ yóò máa nà ọ́ yóò máa san ọ́ jẹ yóò fèbi pa ọ́ yóò fèbi pa ọ́. ohun tó ti mi ó mọ ọlọ́run kan bí èsè mọ́ bọ̀ tí mọ́ bọ̀ mo wá mo wá lọ hajj Sharifu wà lọ́dọ̀ mi jọ yẹn mo mo mo dání òun ẹ̀yin ò tí ì dé láti Nàìjíríà torí gbogbo wọn àjọ lọ àmọ́ mo dẹ́kun wọn bàbá arúgbó kan bẹ tá a jọ lọ tá a jọ lọ àwọn tàwáàfù lọ́wọ́ àwọn tàwáàfù lọ́wọ́ ha ó wá di pé bàbá yẹn wá fẹ́ ṣubú bí tá a ti yẹn náà fìlà àwọn fẹ́ tẹ̀pa Sharifu náà mo sì sọ ọ́ báyìí owó tó sì wà lákòókò dọ́là tó jẹ́ dọ́là one billion naira nàìjíríà ni wọ́n ọkùnrin kan dúdú páàdì kan báyìí wọ́n sì ń yọ owó lára mi èmi sì ń du ẹ̀mí àgbàlagbà tí ó bá mi lọ yìí ó yọ owó náà gbé because ìbá ní kí n dunra pé má yọ owó ẹ̀mí eléyìí ó bọ̀ mi lọ èmi tí mo kú òun lé ní ọlọ́rọ̀ mo wá dé máka mo wá wúra mi pé gbogbo wọn lọ sí promise wọn ní pé ẹran yín ọrùn mi ló wà ẹ fọkàn balẹ̀ mo wá dé àwọn adé wọn bá mi tí mo jòkó mo ti tàwọn olùkọ́ mo ti parí everything ẹ ẹ dẹ́kun mi nì ẹ̀yin lẹ dẹ́kun mi àwọn iwájú sọ́sọ́ òtẹ̀ kó sáájú kó báyìí wọ́n bá dé wọ́n rí pé ìṣesí mi ò rí bí ti máa ń ṣe bàbá yìí kanjú báyìí kí ló dé mo ní ẹ wá mo ní nǹkan dé o. fún mọ́kà náà tó fi san owó náà padà. alálìbábì la. èmi ẹlẹ́dọ̀ wọ̀ níyàn tí kàrámù kan fi tí màá mi ń tọ́ lọ́la àjì èmi ẹ̀ lájọ wà nínú yàrá àti balógun àti tí wọ́n sàbọ̀ ọlọ́fà àti àjì yàrá ni mo bá ní kí n lọ wẹ̀ mo ń ẹnìkan bá kan ẹnu náà níwẹ̀ àní sẹ́rí ṣé wọ́n ní la ilaha illallah ọwọ́ tí ó ń nà sí báyìí dọ́là àti ẹgbẹ́ lọ́gọ́ fún mi padà. wájú àlè ìkíra sàbílà. tí n bá ma lọ́la ló kú báyìí. wálé sàmì bàbá gòdú wa ah. wàá ṣìyà wàá sùn yìí la. lọ ní sùúrù pẹ̀lú ọlọ́run o ẹ ní sùúrù má lónìí o. àlẹ́ fatakulọ́à ẹ bẹ̀rù ọlọ́run tààrà ẹ̀gbọ́n wà á jìmìlù fìtọ́là. ẹ̀yà kọ́mọ́ náà. ìdí ń dàkẹ́ nìyẹn. gbogbo tí wọ́n fẹ́ wá ẹ má ẹ ní sùúrù ẹ wá nǹkan tó tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ́rìn yẹn ẹ̀yin tẹ̀ ń lorun àfin.

tí tó lórí ikú fẹ́ tó ní ọlọ́run kó lọ́ọ́ forí balẹ̀ fẹ́ tí gbogbo bá wá dáadáa dáadáa gbogbo bá wá tuntun bí màá sílẹ̀ ọ màá sílẹ̀ ọ màá sílẹ̀ gbogbo pẹ̀lú ẹsẹ̀ ẹ wá nǹkan na tó tọ́ o ẹ mọ̀ tó gbọ́ ẹ fi ara aṣọ ẹlẹ́gbẹ́ ẹ yọ ọkùnrin tí ń kí ẹlòmíì mọ́lẹ̀ ìlú aṣọ tí a mú aṣọ ten thousand lọ́pọ̀kọ̀ rẹ ò ní wòyí bí wèrè tí ń gorí rẹ o ó wá sí ọ̀sẹ̀ kùsì mọ́kọ̀ rẹ sílé sí ọ́ ọwọ́ ni wọ́n pa àyàn ó lọ́ọ́ sẹ́yàwó mi ọmọ kú ọkú ni wọ́n lọ́mọ tó gbé wọ́n kàn án débi orí burúkú inú Ramadan báyìí ṣọ́ọ̀kù náà ti wà dago mẹ́jọ alẹ́ ta ni ó dáná sínú fọ́kàn. wọn dá mi ló mọ kó máa ya lọ. torí kí ni gbogbo tí ń jóni lẹ́yìn ìdìrẹ́kù àwọn yòlè lè bá ilé bi tọ́ àti lẹ̀ àbí kí wọ́n tẹ̀lé tó lọ́la fi lè rí o ọlọ́ọ̀lẹ́ lè rí nǹkan tó wà lọ́dọ̀ mi àbí ká tèmi ẹ̀yin ọmọge ẹ wá nǹkan lọ́nà tó dáa ẹ ti daṣẹ́ wó sakasaka bìdí yanya kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn ìgbẹ́kẹ́ ìgbẹ́kẹ́ ìgbẹ́kẹ́ ó máa yà kó yà ẹ fẹ́ lo fóònù táwọn abara abayín ò ká ọmọge tó mú fóònù one million lọ́wọ́ èmi nìyá rẹ́ńtà ọmọ ìyá ẹlẹ́ẹ̀kú ọmọ ìyá alágbàdo tuntun. òmùra àti sọ̀kàsọ̀kàrẹ̀ nìyẹn ẹ wá àkàlọ́nà tó dáa ẹ yóò mọ̀ níbi dáadáa jẹrẹ. aláàbí sábúrì tábù máa torí ibu. ẹ̀rọ mi wà lóbìnrin ẹ wá àkàlọ́nà tó dáa ọ̀rọ̀ fi wọ́n nǹkan ní sí ò dáa mọ́ ẹ fẹ́ so chain bíi ti ni ṣébi tìyá rẹ ti ń tewé káàkiri. ẹ dúró ẹ dúró nílẹ̀ wù yín ẹ dúró bẹ́ẹ̀ ṣe má tí wọ́n dúró bẹ́ẹ̀ ṣe má kò ní kẹ́wọ́n ọ̀rọ̀ kan gidi bẹ́ẹ̀ bí asáwó tẹ̀ ṣe káyì èèyàn bí asáwó ní òfin yìí àgò tẹ́sítàm àgò mánéjà àgò dúwà báàlú wọ́n sì tó fi kú dànù tó bá yẹ kó pa nẹ́tìfù rẹ tán kò ní sọ́jà ṣọ́ọ̀bù rẹ mọ́ wọ́n kó pa nẹ́tìfù rẹ nù yóò wọ́n pa aṣọ ṣọ́ọ̀bù kò ní sọ́jà mẹ́mọ́ wọ́n dí wàbí dákun dákẹ́ ọmọ mi ọmọ mi pẹ́kẹ́pẹ́kẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹni náà ẹ wá nǹkan lọ́nà tó dáa ẹ má jalè ẹ ń jalè ó lè lójú ọ̀sẹ̀ wa fi ń tọrọ ọmọ tó bá dòrò ìbọn bẹ lọ́wọ́ yín. lónìí olónìí ẹ tó fẹ́ tú bátìrì lójú ọgbọ́n mọ́lídìí wọ́n ti mú lónìí olónìí. Ah, ẹ wọ́n kan lọ́nà tó dáa má fúnra ara yín nísìn ẹ̀ ń kidnap ọ̀rẹ́ yín èmi lè kún sí ẹ̀yin lè ń ta nǹkan kí nǹkan ẹ̀ ń ta gbó kí ló kọjá máa ń dákọ̀ mímú wá sí i kí ló kọjá máa ń tà náà ẹ̀ ń láòdù ẹ̀ ń ta láòdù ẹ̀yin tọ́lọ̀ ń láòdù orí ibú lára yín wọ̀ ẹ̀ ń ta orí ibú káàkiri ayé. ẹ eh, wọ kọ̀nà aládùn àbí kí ni ń pè ọ́ ọ̀rá ẹ ẹ lè dákọ rẹ ọlọ́run jẹ́ àmúmọ́ntì ẹ orí ibú ti ṣe lónìí ẹ wọ́n wọ́n tó dáa mọ́ ẹ ń ṣe dánàdánà ẹ ń ọ̀kadà ẹ lọ ẹ gbogbo nǹkan bí ẹ sá torí kí ni ẹ lè ní ìyọnu ọlọ́run bí màá ṣe bí màá ṣe lẹ̀. etí ẹ̀mọ́ rẹ yín ẹ jí gbé ẹ lọ pọ̀ owó. èyí àfa ẹ lọ wọ owó lọ́nà tó dáa bẹ́ẹ̀ sẹ́ ń akẹ́ ẹ̀jẹ̀ náà fún òótọ́ ọ̀mọ́ lónìí. bẹ́ẹ̀ ni ìyàwó rẹ bímọ gan-an lọ́sítà ó lè dákun ìkejì ọmọ ẹ̀mẹ́gbẹ̀fún ṣe wù ọ́ ìyàwó rẹ túrọ́ọ̀sì rẹ. torí àkọ́bí wọn ò rí kejì ọmọdé ó sun jẹ ni ó sun àbá ó sun ọmọ jẹ ni tó gúdúgúdú ìyàwó rẹ tó lóyún ò lè tọ̀ lójú rẹ ká ńlọ ni ni orí ikú káàkiri <laughs> وبالتقوى يلين لك الحديد ألا بالصبر تروج ما تريد جمالنا وبه وبالتقوى يلين لك الحديد dáadáa. Jábìr Jábìr ló gbọ́rọ̀ wá ológun kan bẹ tani màmá jà ogun náà wà lágbára wọn tètè dìgítì kẹfẹ rí anábìyàn ni ẹ jẹ ká retreat ẹ retreat àmọ́ ẹ má sọ̀rọ̀ ẹ dà tí ẹ bá dé wájú ọ̀tá gbà míì. ẹ̀gọ́ ọmọ jẹ́ no retreat no surrender ìgbà míì ọ̀ retreat ara rẹ̀ pé strategy ti lo ìwé kò mu ẹ̀jẹ̀ kọ́kọ́ reverse náà kágun tún rò ìyẹn lógun tánàbí fẹ́ jà ó wá reverse rẹ̀ ó wá ní ẹran sinmi kárùkù lọ sinmi ẹ̀gbọ́n lábẹ́ bòjíbòjí bàbá dírì. àwọn asinmi anabi náà sinmi. sallallahu alayhi wa sallam. ìdà tí anabi wa kọ́ kò lè sùn pẹ̀lú ìdà méjì ní tíra sọ ìkan ní tí anabi fi da rẹ̀ rọrí báyìí ìkan ló fi kọ́ ara gi ló bá ní kó òun sinmi. àṣọ lórí ibùkún ti tírẹ́sì anabi dákun mọ́ sásùn fàyè wọ́n jọ wá ń bí wọ́n bẹ́ẹ̀ lu ọgbọ́n sùn. Ọlọ́run ọ̀tá ọ̀tá fa iná sálíbà lámùyá fún alíkàṣe àrùn sálíbù ò lè bọ̀ ìdá ìdá àìkọ́ wíta tọ́ba ti lè jí. lẹ́yìn lẹ́yìn ìjì ti hàn dáa. ìwọ àfáà sùn ní àsójò rọ. wọ́n tún tiẹ̀ ó ní wàhálà ẹ̀wọ̀n jẹun wọ́n lẹ̀ jẹun ẹ ọwọ́ yín ẹ̀ síwọ̀ ẹ̀bá ẹ̀bá wa lẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀fún tí wàá di ẹ̀bá jẹ àfa àfa àfa àfa àfa àfa fake fake fake àfa fake fake people wọ́n yẹn lásán fanaimu hukumi ìwà òtí láyà fúnza gbogbo ẹ̀dá tó bá ti lè sùn pẹ̀lú àsìkò rẹ̀ yányá láyà fúnza kò lè kò lè kò lè kò lè jèrè kò lè là kò lè bọ́ lórí burúkú. siwa àwọn àwọn ọ̀zà dáwọ́ lọ́wọ́ ìfàsádà. ayé náà mo bàjẹ́ lọ sí ni lọ́lọ́rin ikú ìbá rẹ̀ ìdá ó yọ ìdáná rẹ̀ lórí Muhammad. ẹ yòówó rẹ̀ jèrè kàmìlà bẹ́ẹ̀ ti yorùbá nàbí o. à á pàdé lẹ́ẹ̀mí ń mọ̀ sọ́n tó ṣẹlẹ̀. yìí ẹsẹ̀ àmì rè ọlọ́jà tó jẹ̀mí lọ níyà ẹ̀. jẹ̀mọ́ ọkàn rọ ìkọ́mà nẹ́bì ni àlẹ́ ìbá yájú yóò yájú báyìí ó bá ìdá lọ́wọ́ rẹ̀ ńlá ẹ̀ ọgbọ́n tó bẹ̀rẹ̀ ọmọ bíbí jìdùnú ó ní ọ̀nà méjì ni ó ní man man man yamnahu kaminni àbí man yamnahu kaminni. tí wọ́n ní man man yamnahu kaminni ìdájọ́ aláàbí báyìí tálẹ́ nìyẹn tó lè là ọ́ lọ́wọ́ mi. tí wọ́n ní yamunawo kàmi ní kí ni nǹkan náà tó gbójúlé tó lè là ọ́ ní ọwọ́ mi. jama wèrè kékeré wọn ló ń sábà jama tí mo lè sọ̀tàn yín aláwọ̀ tí mo ní ẹ̀pẹ̀ tẹ́ bá pè ní ìtòsọ ní aláwọ̀. ẹ sọ Allah Allah Allah. Allah Allah. Jama la ilaha illallah. àwọn ìjàmbá sàn nàbí adébíkẹ́lẹ́ Allah kò wú tó yọ kọ́rọ́ ìdá kẹ́ jábọ́ ní ọwọ́ rẹ̀ ni. Allahu akbar. ìwọ́n fẹ́ kí ọ̀tá rẹ̀ jábọ́ lónìí ọ ní Allah. Uh-huh. tó ti lè ní ta ló lè là ọ́ lọ́wọ́ mi kí lọ ní gan tó fi lè bọ́ lọ́wọ́ ọ̀dà yìí àdébí Allah ìdá kan jábọ́ lọ rẹ ni ọ̀ní aláwò lọ́wọ́ ọwọ́ ní ọ̀tá mú ọ ọ̀pẹ́ ni ọ yóò dáa fún ọ ìwọ sọ yẹn dáa ọ̀lọ́ ìdá rẹ ìdá ọlọ́rin tó tún ọ̀la. màtá àtàrúkọ pé ah! ilé àwọn tá a fi lẹ́yìn náà ìmọ̀ lọ́rọ̀ tó fẹ́ ga gbogbo òru rẹ̀ lọ́ fi ń sùn ó tó lọ́tò ti ẹgbẹ́ rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ kù lọ́mọ ránṣẹ́ bá ń kú. kúmi lẹ́yìn ìlànà fìlìkìtà bí iṣẹ́ ọtí. bàbá ń fàgbà bàbá ń fàgbà. kúmi lẹ́yìn ìlànà. ó dùn wọ́n ní ọjí lóru. fìlìkìtà bí ọtí. àná ni wọ́n mú ìdá. ó wọ́n ní ní kéwìn náà máa pọ̀ wọ́n náà. ọ̀rẹ́ wa dé ẹ̀gọ́ ẹ̀gbọ́ ọkùnrin wa dorí kodò àwọn kèfèrí ẹ̀mí wọn yí ẹ̀gbọ́ oníkọ́ọ̀nù ya Muhammad kọ́m kọ́m xayira kún xayira àkìzè oníjẹ ẹni tí ó gbẹ̀sán lọ́nà tó dáa kí ló fẹ́ fi mí ṣe kí ló fẹ́ fi mí ṣe bọ́ ọ pa mí nísìnyí kò fi kún oríire rẹ. ẹtú bẹ pààyàn nà àrẹ́bí tó mú dàkalẹ̀ nà. ó ti yí ọ̀rọ̀ padà àrẹ́bí sọ pé kí tó má pa ọ́ sọ pé ashhadu an la ilaha illallah ó lè ní sọ. jama ọ̀nà nínú wọn lẹ́gbọ̀n lẹ́kúrò tí ìdẹ́rùbà tí ó rẹ̀ yá pátì. tó o bá fẹ́ olóbìnrin ò ń bọ̀ ọjà ló yá mọ́bí tí ò dá dẹ́rùbà kò ní gbà bọ́ọ̀ lẹ́gbàá ẹlẹ́gbàá kò kò ní gbà bọ́ọ̀ lẹ́bùrò sọnù kò ní gbà méjì ní ká tọrọ ká má ní ẹni kiri jàmá ọlọ́mọ ìyókù kékeré mi. ò tó bá níyàwó sọnù tó bá gbóná jẹjẹ ọ̀rẹ́ gúlẹtì ọ̀fẹ́ mi tí ó lànà ọgbọmọlá ayé rẹ nù wọn bá ti gbóná tó sì èrè máa lọ bí ó tutù wọn níbi ọpẹ wọn sí lè yẹn pẹwọ yẹn pẹwọ òní obìnrin lọ sọ lórí rẹ wọn ní ọdá kùtù ní Ọlọ́run ọlá ó fi ti Ọlọ́run wọn dá kùtù ní Ọlọ́run ọ̀túnla ọ̀sùn ló bá bẹ́lú ẹ̀ kẹta tán ó tẹ̀yìn pọ̀ wọ́n ní ee mo ti bí tí ń bì bàbá ti lè ṣe mọ́ ọ̀dẹ́ rọ́mọ mi bì mọ́ èyí ló wá tẹ ọlọ́dà. ẹ gbọ́ àṣẹ tó bá ti rí bẹ́ẹ̀ àdébù wa ní oní oúngbà tó ti ní tó ní kí n má gbà ọ́ kí wọ́n lọ́ọ́ sí i ó ní mo jẹ́jẹ́ látò nù gbogbo ọjọ́ tí wọ́n ti ń bọ́ ọjà wọn ò ní tẹ̀lé ẹ̀ wá mọ́. kó gbá. ó ní sì ní sí ìdásókè sí ọmọ torí òun ti jìnnà ní orí ibú ìkọjá kó ń padà aṣáájú olórí ibú lò. ààrẹ mi nígbà tó ti sàdé mọ́ ọ lọ. ṣé ẹ tún fẹ́ mọ tá a fẹ́ kọ́ mẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn sì lè wò ó lè ṣe ọ́ tó lámójúkò. foru òní jẹjẹ pé ọlọmọdún kú o ẹ tó yọ ìdásá nẹbi ẹ yìí nẹbi dáadáa tá nẹbi tọ́lọ̀ wá já ìdàbọ̀ lọ́wọ́ rẹ pẹ̀lú gbólóhàn náà ó ti wá ní sẹ́ẹ̀ àní ìdíyẹsẹ̀tọ̀ ní nsọ àmọ́ òun ní ọjà mọ́ òun ní ọmọ lé ọ káàkiri sótà àbí òtótá ẹ yorùbá ló sì dùn mí. mo ta wa kọ́ lára nẹ́bí mo sọ lónìí. wọ́n hàn rí ọ̀sẹ̀lẹ̀. tí mi túmọ̀ sí pé gbogbo ayé kí sọ̀ mí ti fún wa tán. ọ̀lẹ̀ já àfa kí lè tó ti ọ̀ àsìkò tó ń kírun lọ́wọ́ pẹ̀lú máa play rẹ́kọ́ọ̀dù mójú kò fún ọ. wọ́n sì pé ó bí ọmọ òdà àfihànlẹ̀ àwọn aláyẹ̀lẹ̀ egún tó lọ fún wọn nù. àbí wọn àmúgbó tó ní ìbádùn. ìdàkùn dárí. Adiós.